Kìyàmá lè má rí gáàsì náà kìyàmá. Kìyàmá. Ìmá. Alólè ò má lè yàtà máa. Kìyàmá lè má rí gáàsì náà kìyàmá. Kìyàmá. Àyẹ̀sẹ̀ alólè ò má lè yàtà máa.

Happy birthday to you, Allah. Happy birthday to you, Allah. Happy birthday to you, Allah. Ẹ̀mí yìí ó ṣe púpọ̀ láàyè. Happy birthday to you, Allah. Happy birthday to you, Happy birthday to you. ẹ̀mí yóò ṣe púpọ̀ láàyè happy birthday to you. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعث منه مسنا عشر نكيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي الله قرضا حسنا لأكفرنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل وإن يريدوا أيقدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبه للمؤمنين وعلف بين قلوبهم لا أمكن ما في الأرض جميعا كتبت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن تابك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله مولانا العظيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق ولا أتفق معه بلك ولا آت بما سبق ناصر العاق بالعاق والعادي إلى صراطك المستقيم آمين وعلى آله حق قدره ومقدار العظيم آمين عادية مني إليك يا رسول الله صلى الله عليه وسلم أكي الله الله أكبر àyàn nábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. alekun yọnu ọlọ́run àtànú ẹ̀kọ́ bá ṣe Ahmad Tijani. radiyallahu ta'ala anhu. mọ̀ọ́lánà ṣe alhaji Ibrahim Niyas. Niyas radiyallahu ta'ala anhu. sheikh Abubakar Siddiq almiskin billah. baibul idrak radiyallahu ta'ala anhu. bàbá wa. صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله العلوري تغمده الله برحمته آمين اللهم صل على يونسوا آمين ولا النبي محمد صلى الله عليه وسلم mo kí bàbá wa àgbà bàbá wa ẹni ọlọ́run. ayakumullah àwọn bàbá wa àṣẹkùbọ̀ àwọn ẹni rí tí a wà ní kalẹ̀ wọn ní dédé àkókò yìí bàbá wa fadilatu sheikh al-akbar sheikh al-mubajjal sheikh yakub abdullah Alilori. ilori adamallahu ọlọ́run mọ́sàjà rí bàbá pẹ́ o. àmín. ọlá Muhammad. sallallahu alayhi wa mo fi dóyì tọrọ àforíjì lọ́rọ̀ bàbá pé kèé ṣe agutọ́ yẹ kí n débi ni bẹ̀tì bàbá wa ṣé amusa gbàdúgbò ma ọ̀kan náà àwọn àyàwó wọn jáde láyé ibẹ̀ la wá sáré lọ lọ́jọ́ ká pẹ́ débi ọlọ́run mọ́sàjà rí bàbá pẹ́ o mo kí bàbá wa fadilatu sheikh ridwanallahi adam abdullahi alalori. adamallahu hayatahu. ọlọmọsá àjàrà bàbá pẹ́. aminu. mo ká wa fa wa fadilatu sheikh muhammadu jami. adamallahu hayatahu. abdulmajid. adamallahu hayatahu. ọlọmọsá àjàrà yín pẹ́. amin. ọlọ́run ẹni ọlọ́run. amin. mo kí àwọn àlùfáà wa tí wọ́n wà ní ẹgbẹ́ bàbá wa sheikh ridwan. Amin ọlọ́run mọ́sá bá a dó tì yín. amiinu. nabi wa muhammad. sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ mo kí àwọn àlùfáà bákan náà kọ́lọ́ mọ́sá bá a pẹ̀lú yàtọ̀ gba àwọn àlùfáà fadilatu sheikh yusuf ahayua asaruji ọlọ́run mọ́sá dó ti gbogbo yín. amiin. dó ti gbogbo àwọn àlùfáà lápapọ̀ torí àkókò ni. amiin mo kí ẹ̀yin awọ́dí wa ọlọ́mọsàjà rí i pé gbogbo ẹ̀yin àgbàlagbà olóyè ọlọ́mọba adótì yìí mo kí wo naam balógun wá sí mi ọlọ́mọsàbà adótì gbogbo yín mo kí gbogbo ẹ̀yin olóyè o gbogbo ẹ̀yin màmá wa gbogbo yín mo kí mo á kí màmá wa àgbà nínú ilé lọ́dọ̀ àwọn bàbá wa ọlọ́mọsàjà rí màmá wa pẹ́. Amen ọlá nàbí wa muhammad alibarikola àwọn ẹni ọlọ́run mo wá kí gbogbo àwọn sísítà wa pátápátá lọ́dọ̀ àwọn alhaja wa sísítà wa rasida èka gbogbo àwọn sísítà wa ọlọ́mọta bá a dó ti gbogbo yín o àwọn ìmáàmù wa sẹ́kì Ilyas ọlọ́mọta bá a darí wọn dáadáa ọlá nàbí wa muhammad mo wá kí mo wá kí àwọn ìyá ní mọ́rkàsì tí ń jẹ́ àwọn bàbá wa sheikh abibulayi adam alalori ọlọ́run jẹ́ àárín wọn pẹ́ baba mudir makas ọlọ́mọsá lọ́rọ̀ ẹ̀mí wọn fún wa ọlá nabi wa muhammad alibarikọla àwọn ẹni ọlọ́run. kìyàmá lè mọ rí kásìnà kìyàmá. Kìyàmá lè má rí gáàsì náà kìyàmá. Kìyàmá. Ìmá. Alólè ò má lè yàtà máa. Kìyàmá lè má rí gáàsì náà kìyàmá. Kìyàmá. Ah, Àyẹ̀sẹ̀ alólè ò má lè yàtà máa. tí ò lábìjọ. wà á ṣe musu wà ní kẹrọ nojú mọ́. oru ògbó méjì. yàlẹ̀ adílé ka omi zọlá máa zọlá máa. Sèmáré kásìnà kìyàmá. Ìwà ìgbésà lọ́lẹ̀ ọ̀ máa lé yọ̀gbà mọ́. Alóbàní omi tààlà o. Nàlù bí Márìkàsì náà lè mọ̀rọ̀ mọ́. Ìkún ya àhìnbá hàlì lórí. Ìlú Márìkàsì lè bọ̀dẹ̀ lálejò sàmà. Sàmà. Àmín. mito labuzazu mamana sakautu lako salama alama kiyama ne mare kazina kiyama yẹsẹ alólè ọmọ yẹta máa. Kìyàmá limarika zina kìyàmá. Kìyàmá ìmọ̀ ẹ̀sẹ̀ alóde òmàlẹ̀ ẹ̀dàmá. Dàmá kìyàmá limarika zina kìyàmá. Ìmọ̀ ẹ̀sẹ̀ alóde òmàlẹ̀ ẹ̀dàmá. Ọba wa marhum. فضيلة الشيخ الأكبر صاحب ولاية الكبرى فضيلة الشيخ آدم عبد الله الألوري sàyàmàdà ọlọ́wọ́ bìràmàtì ọlọ́mọsàbà ayọ́nusi wọn alibarikola àwọn ènìyàn ọlọ́wọ́ jama alọ́kun lóbìnrin salamu alayhi aleykum wa rahmatulahi wa barakatuhu. wàkùnrin amdulilayi wasalaamu ala ibadihi ladina safa. الله خير لأما يشركون وكل حمد لله وسلام على عبادي الذين اصطفى الله خير لأما يشركون قل ربي ربي أوصيني أن أذكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأني أعمل صالحا ترضاه وديلني برحمتك في عبادك صالحين ربي أوصيني أن يذكر علي وعلى والدي وأن يعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وقال الحمد لله الذي أذابنا الحسنة إن ربنا لغفور شكور وقالوا الحمد لله الذي أصاب أن الحسنة iná rọ̀bànà alágàfóró ṣàkó. wákùlẹ̀ rọ̀bì ní àdínní mọ̀dé aláǹsídìkì wàrígìní mọ̀ọ́rájà àǹsídìkì wàjáàlì ìmíládùnká sùlẹ̀tọ̀nà nàṣírà. wàkùnrin bí adìgílì ni mọ̀dígàlà sídìkì wákàríjì ni mọ̀kọ́rajà sídìkì. واجعلني من لدنك سلطانا نصيرا وما مسأس لمجد الله وما مسأس لمجد إلا إمام ويا ليت سيري في الهمام سلام títóbi òní títóbi títóbi òní tóbi kọ́ máa ní ibi títí ń bọ̀ wá. arabu minale ayam. ogun lọ́jẹ́ nínú ayé tí ó lè tí ó lè láyé. mi bá di àdàmì. lẹ́yìn ìgbà tí bàbá sẹ́ka ádámà ti lọ tán. wàyí nálí ìlọrin lílé àná mú ìmàmù. torí pé bàbá sẹ́ka ádámà lọ tán káwá nítòọ́ tán bẹ̀ náà nù láéláé yẹn yẹn ò lè tán bẹ́ẹ̀ bàbá sẹ́ka Adamu látọjú ayé wọn àtẹ̀yìn wọn aṣáájú náà wọ́n jẹ́ fún gbogbo ayé. àyà àdúrà tali rìfáàní. bàbá tí mò ń pè yìí wọ́n náà ni àlùlù mímọ́. lele kọ́mùrẹ́ àbùlàjì. tọ́ ẹ pé ìdàlùlù mímọ́ ní fún inú sàárè tẹ wàyẹn tí ń funfun pín fún yín bẹ́ẹ̀ tí ń jẹ́ ìmọ́lẹ̀ fún yín bẹ́ẹ̀. àlá adé amálímọ́ fídọ̀ọ̀lì mínà sàlámù. ìkí ọlọ́run àlàáfíà ọlọ́run kó mana kibula duniya. ipò yín nínú ilé ayé. tula subigariya ẹlòmíì ò lè gbarukò náà mọ́ láéláé. ìsá máa ń sa àǹfìlímà àlì rọ́ọ̀mù. nígbà táwọn yẹn bá ń gbèrò báwọn náà fẹ́ ipò tó kò sẹ́ni tí ó dépò tí ó súnmọ́ ti yín bẹ́ẹ̀ bá mú nọ́mbà wá àtà àlèrí tù àlèrí tìrì kátọ́rí nọ́mbà mi yóò lélékè seventy sí wà á nílì lórí. ìjọ ṣeéṣe fáwọn tá à ń jẹ ẹbí bàbá ṣẹ́ka ádámà ni. wà á nílì lórí àtẹ̀dí àfihàlù. káwọn sọ yìí pé ní iṣẹ́ wọn yóò jẹ́ ń tá gbàgbé àbí yóò jẹ́ ń tá rà tí wà mí ń bá di ìhàn azazaba nínú kiramu. lẹ́gbà tẹ́ ti kó ń bẹ̀ tán náà ipò yín náà tún tuntun sí ni rìn níwọ̀n ara rẹ̀ nígbà tẹ́ ń rìn níwọ̀n fisa. sùmọ́sù isa gaba. ìmọ̀lẹ̀ kan ni wọ́n rò ní wọ́n tẹ́ pé ńgbà tí wọ́n bá tẹ̀ sí wọ́n kò díẹ̀. wàsá máa arọ gímìnì hawadi kiramu. nígbà tí òrùn yẹn bá ṣe bí wọ́kùn díẹ̀ báyìí àfa nígbà tí wàá tún ṣe sà yóò tún yọ padà ní. àṣẹ lórí. bàbá tí wọ́n ń bẹ́ ń jòkó glory dúnmù mi ní azikiri àlìdá. ìyẹn máa bẹ nínú ìrántí ọlọ́run bá táwọn èèyàn máa dárúkọ yín tí ò sì ní tán pílẹ́ ilé ni ọmọ bẹ́ẹ̀. kàṣà àníkàlẹ̀ ni màjìdì rọ̀fíì dàwámù. bẹ́ẹ̀ náà ni kò tọ́lọ́ ń gbé fún yín tí ń ga lánàá yóò máa ga lónìí náà ni yóò tún máa ga ọba dọ̀la ni. fàṣídìyà ìlàyé. ọlọ́run mọ́sà bá ń sàlékún ìrí ọba mi. mi là dùn kàtà karùmá. mọ́sà bá ń sàlékún ìkẹ́lẹ́tọ̀dọ̀ wọ ọlọ́run ọba. alẹ́ ìwà fi ròhùn máa ka ni kí bàbá ṣẹ́ka ádámù ọmọ àti gbogbo tí ń jẹ́bi wọn tí wọ́n ti lọ àwọn tí wọ́n ṣẹ́kù láyé náà nù kẹ́rẹ́ ni kí máa bẹ́. ọlọ́run mọ́sá kẹ́ bàbá wa mọ̀lánà ṣèkè adam. bó ọlọ́run bọ̀ bá ti ń kẹ́ wọn bá wa kẹ́ àwọn tó bí wọn. àwọn tó ṣẹ̀ wọ́n lẹ̀ tó yẹ pé gbogbo wọn látòkè délẹ̀ nìire ni wọ́n. ọlọ́run mọ́sá yọ́nú sí wọn. bàbá wa ìlẹ̀yàsó ọlọ́run yọ́nú sí wọn. bàbá wa abdullahi ọlọ́run yọ́nú sí wọn. naam. naam ìjókòó ni ìkàlẹ̀ yìí gangan fúnra ara rẹ̀ wá sí ni ọ̀rọ̀ ní sì ń já sí. àmọ́ bí yẹn bá wáyé tọ́ba ló ń sin lọ́hún ọ̀ ń fa tẹ̀sùbà o sì nígbàgbọ́ tó ọba ṣiṣẹ́ kò ní í lapa gbogbo ànábì ọlọ́run ọba látòkè délẹ̀ one twenty four thousand ni wọn ọlọ́run wá yọ three thirty nù wọn ọ wá dá wọn lọ́lá ọlá tó dá wọn ni pé wọ́n ń jòjìṣẹ́ ọ wá yà wọn márùn nínú àwọn three thirty ni àwọn ni olólè asimi mina rusuli anabi nuhu làkọ́kọ́ wọn ibrahim wà nù wọn musa wà nù wọn isa wà nù wọn anabi muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ àánú wọn ọlọ́run jọ yẹ wá pé owó sátì yẹn bá ń ṣe láyé bàmí lọ sí suratul fatir. man kana yuridu l-izzata fálílà ilé ìsàtújẹmí ha ilé yẹsìn adùnlé kalimu tọyìnbó wálé àmàlò sọlẹ òyèrè fáwọn. ọlọ́njọ́ yẹn wá yí pé gbogbo wọ́tọ́ bá lọ ń wá yìí láyé àbọ̀ ń wá pọ̀ fẹ́ dà nǹkan ọ̀fẹ́ tóbi láyé. fàyínà lè ìsàtà lílà ha. ìnà lè ìsàtà lílà ha. ọlọ́run gbogbo tí ń jẹ́ ìtòwọ́ ọlọ́run ni. ilé yìí yẹ́sì adúlíkàlímù tọ́ iye bọ̀. alikẹ́límù tọ́ yìí ọ̀kàkà ìmánì nìyẹn kẹ́límà musarrafa. òun ni kẹ́límà tó tọ́ yìí bù la ilaha illallah òun nìyẹn. wal amalu salihu yarfa'u. ọlọ́ni bí ìmánì ìṣẹ̀lẹ̀ òkótó bẹ́ẹ̀ sì ń ṣẹlẹ̀ òkótó bí sí ọba ti pẹ̀lú ẹ̀ kò ní débi kankan. bàbá wa àgbàtà wa lọ́dọ̀ wa lónìí bàbá wa Sheikh Yakub. bàbá àgbà tí ó ṣe àwọn bàbá lẹ̀ ọlọ́run ṣeré fún bàbá náà pípọ̀ ọlọ́run ṣeré fún bàbá náà pípọ̀. baba mọlẹ́nà ṣe adam rẹ̀ dé aláwọ̀ tálẹ̀ ánìwò kọ̀tẹ́ sí pé àti ẹ̀fẹ́ máa wádìí ẹ̀ máa yí pé àfa ni wọn àbí ìsá àfa ọba tó jẹ́ àmọ́ ọ jẹ́rìí pé àfa ni iṣẹ́ ọwọ́ bàbá jẹ́rìí pé àfa ni wọn. sàìrọ̀n wàbàtìnà inú tí wọ́n wá fi máa fa inú ẹ̀ ní kéèyàn ọmọ àṣírí kọ́ mọ́ kọ́ ọlọ́run tó ń jẹ́ wíwá sí Adam ṣe wá pìtì níbi mímọ àwọn ẹ bẹ́ẹ̀ ni bàbá wa tá a jòkó ti yí pìtì bí àṣírí. ó dà wọn lákọọlẹ kan bá ti rí hánù lẹ ìmáàmù rọtì wọn pìtì pa àṣírí ọlọ́run fi sàánù bàbá àgbà tí wọ́n ń tibẹ̀ bọ̀ àmọ́ bí wọ́n ṣe mú kọ́ ọlọ́run tó ni sọ̀rọ̀ pé gbàgbọ́ nù tí wọn ò bá fi iṣẹ́ ti kò sí ta pétì lónìí. ó ní alẹ́ amalu sọ̀ọ́lì ó. yẹrfa òhò. iṣẹ́ ni máa ń lift gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe òkó sílọ́run tó àfi kó fi sẹ́kù bàbá tí wọ́n ń ṣiṣẹ́ bọ̀ látàná kó tó dò nílé o bẹ́ẹ̀ abáde saki yọ ba ẹni paṣẹ wọn bẹ́ẹ̀ kò sí ilé kéwọn náà ń saki lónìí tọ́dàgbà tó márikàsì bàbá. gbogbo ẹni tí ẹ bá lóun jẹ́ àfáàsá kí ló ní ọmọ kéwù wọn ni. látọ̀dún wá wà àtọ́dún tí wọ́n ti ń bá iṣẹ́ bọ̀ ni títẹ́ náà sì yanjú dáadáa níbẹ̀ àmọ́ mísà ọlọ́run kan tún wá wà lára wọn tó yẹ fi kẹ́kọ̀ọ́ ẹjọ́ wọn nàró saki ọlọ́run kí baba sí adamu náà nàró mọ́ríkàsì baba ní yakubu èyí mọ́ dálẹ̀ ta ló sójò kó tì í. tó lọ dá kan lẹ̀ àfihàn rẹ̀ máa bọ̀ wálé wàláyé wọ́n wọ́n sì wálé wà tọ́nà wíwálé wọn ìrádà tó wà lára wọn wíwálé wọn wọ̀ wá ní parẹ́ àwọn tọ̀hún ó sì parẹ́ bọ́lá ń ṣe nàró ti bàbá sí ń bí. èyí tá a náà bẹ̀rẹ̀ nsaki wàláyé ọlọ́wọ́ parẹ́ látara pé téèyàn bá ṣiṣẹ́ tó fi sọ̀pọ́ọ̀tì ìgbàgbọ́ wàlẹ̀ amalu sọ́ọ̀lù. sọ́ọ̀lù yẹrì fáwọn. yẹrì fáwọn. wọ́n náà yorí dùnlé ìzàtà. wàlíláyé lè ìzàtù jẹ̀mí ilé ìyẹ̀ sàdùn kàlímù tọ̀yé wàlẹ̀ amalu sọ́ọ̀lù yẹrì fáwọn àmọ́ bí sẹ́sẹ́ tó ní iṣẹ́ dáadáa ni o bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ tí ìṣe dáadáa kò lè lérò jẹ́ ń bẹ̀. bàbá wa ṣiṣẹ́ ọlọ́run wa dẹ́ wọn lẹ́dàá tó jásí pé tí ń jẹ́ mísà ọlọ́run tí mi máa ń wò lára wọn wọ́n pàdé wọn ní umra lọ́dún kan gbogbo wa ń lé wọn bá mi tàwa fún mi níbi àlàáfíà wọ́n bí wọ́n ṣe jòkó yìí nìyí sí ẹ. ninety two. years. ọlọ́run èmi náà bí ọ o wàláyé ẹ̀sà ọlọ́run ni wọ́n kí ninety two years yóò wà báyìí eh. gbogbo ń tọ́lọ̀ fún wọn kò sọ́kàn tó tó da sẹ́lẹ̀ ọlọ́run wá sọjú òní wá ń ṣe lọ́jọ́ àṣeyọrí fún wọn àṣeyọrí iṣẹ́ ló bí ẹ̀jẹ̀ ń fáwọn yẹn láwọ́ ọ̀dùn kí ló wá bí àwọ́dù nínú ẹ̀sìn èyí ni mo fẹ́ fi round up wáàsí ibi yìí kìí ṣe lè wáàsí. anakumula. ètò bí àwọ́dù nínú ẹ̀sìn anabi muhammad sallallahu alayhi wa sallam òun lẹni tó kọ́ fún yàn lóye nítorí àyà kan bẹ́ẹ̀ ní alukóhánì suratu ali imurana bá mi lọ síbi àyà náà látàsàbánà lẹ́dínà yẹ fúra òun nàbí máa ta ó. wàyù hìbùnà yóò má dùn bímọ lámú yẹ fún àlù fàlà tàsàbánà bímọ fàṣà tì mí nàlẹ́ àṣàbí wàlà òun àṣàbò ní àtàwọn mùsùlùmí nítorí bí gèfèrí ṣe tóni gèfèrí tún sàn o bọba suratul kafiruna àyà mélòó ni àmọ́ tọba suratul munafikina ó rí kó gùn lọ rẹ̀rẹ̀rẹ̀ nítorí pé gèfèrí ti fi rẹ̀ hàn pọ́tà lòun òun ọ̀fẹ́ tọ́lọ́hún òun òsìfẹ́ tà nábì mùsùlùmí ẹ̀ mùnàfìkì ẹ̀jọ̀ máa kírun ni ẹjọ gbà àwẹ̀ ni gbogbo sẹ́ẹ̀sì lẹ́jọ máa ṣe òun náà ní ti bẹ pẹ̀lú àwọn ọ̀tá bọ́bá ìdílé ànábì òun náà ní ọkọ sá kúrú sí ànábì bí ẹni rí bí a bá ti sọ gbogbo ọ̀rọ̀ wọn ò lè lè dìde wọn lára wa ni bí a bá ti kú lọ́dọ̀ wọn yín lọ́dà lóde ẹ̀fọ́ tanu lọ́dọ̀ tí kò sí mọ̀nàbì kìí ṣe lè wo ṣe tó kò sínú tó lè di lọ́dọ̀ ní ìsàlẹ̀ náà ní jù anabi wa fẹ́ ṣe yàtọ̀ láàrin àwọn mọ̀nàfìkì àtàwọn mùsùlùmí ó fẹ́ fa mùsùlùmí lóye pé ẹni rẹ̀ lẹ́ ṣe làrúkọ́ni wa ń sọ pé. látàzábà náà lẹ́dí náà yẹ búrọ̀ òun nàbí máa àtọ́. àwọn yòóhìbù náà. yòóhìbù àwọn àkàǹbẹ. yòóhìbù náà yóò máa dúbì má làmì ẹ̀fọ́ àlù. ó láwọn ìtí wọ́n fẹ́ ni kí wọ́n máa yìn wọ́n pẹ̀lú tí wọ́n ṣe òṣìṣẹ́ ọ̀fẹ́ kí wọ́n máa yìn ọ́ wọ́n ṣe yìn ọ́ láì ṣiṣẹ́ bí ẹ̀ bá ṣiṣẹ́ tán ni wọ́n kí i. ولا تحسبنهم بمفازة من العذاب ولهم عذاب أليم. Ànábì wa fẹ́ kúròyè bí bàbá wa ṣe fẹ́ kúròyè lónìí fún gbogbo ẹ̀yin olóríire. Ànábì wa ní àkọ́kọ́ ẹni òun ó fi joyè tó wò fún láwọ́ọ̀dù Abubakar ni anabi wá fún abubakar ní oyè sidiku nígbà tó kò lé abubakar ọbọ sẹ́rí umaru ó fún umaru ní àwọ́dù faruku ó kò lọ́dọ̀ umaru ọbọ sọ́dọ̀ abdullahi kọ́ buna abbas ó fún un lóye tarjimani al ó kò lọ́dọ̀ abdullahi ibn abbas ó ubeya abu ubeya bunu bunu arkam kọ bunu jara ó fún lóye aminu lehuma ó kò ń ansola ansola ni wọ́n fún lóye gasil malaika ó kò lọ́dọ̀ ansola ó wá bọ́ sí ọ̀dọ̀ òwe ìbúnú cap òun ni wọ́n fún lóye kuratul Qur'an alukura àwọn tó bá alukura ní kájú oyè yìí ànábì lọ́dọ̀ alẹ́ iṣẹ́ ni wọ́n ṣe débẹ̀ oyè kọ̀ọ̀kan tó wá fún àwọn làlùkura ni wọ́n dá sí oyè tàbú bákírì tá nàbí pé ní sìndíkù pólótọ́ ni ọ́ alukwani wà dá sí i ó ní. wọ̀lẹ́dí jáàbí sídìkì wá sọ̀dá kọ́ bí ìhùlà ìka òmùlẹ́mọ́ tàbó. alẹ́dí jáàbí sídìkì anabi ló dé pẹ̀lú òótọ́. wọ́n sọ́dà kọ́ bí. sọ́dà kàbí abubakar wa gbàgbọ́ kó tọ́ lọ sọ. nítorí anabi ló dé láti israel wani miraj. abubakar ọ̀jẹ̀jẹ̀ àyàn ọba níbẹ̀ àjẹpọ̀ lóòótọ́ ni wọ́n abubakar ó kò lọdọ rẹ̀ lọ́dọ̀ umaru sayidina umaru wọn lòun ni máa ń ṣe yàtọ̀ láàrin irọ́ àtòótọ́ kí umaru tó gba silamu tí wọn bá fẹ́ kírun wọn èlé pèrún síta ẹ̀rù máa ń bà wọn torí àwọn ọ̀tá wọn nígbà umaru gba silamu umaru rà ní kí ó lè tẹ̀ ní pé nígbà tẹ̀ bá pèrún àṣìwà kókó òru. ẹ bá pẹ̀lú látò ní gbogbo ẹni tó bá fẹ́ nà ọ̀tá kọ́ yọjú wọn dẹ orí rẹ ni àrùkọ́ ni bá jẹ́ rẹ̀ ní sọ́ọ́tù nìṣá ìkíní mímọ́ la mú mi ni. wà ìdá kúńtà tí bákan tálẹ̀ ọmú sọ̀lá ta wàlìtẹ̀ kúńtà ibà tún mi ni o máa kà. wàlìyà kùzú asìlì àtàwọn. èyí tí àti sọ̀lá àti nítorátù nìsáì. wàyíná kúndìyàn ti sọ̀lá tó bá ń tẹ̀sírò fìfà ìdákọ̀dé ìtumù sọ̀lá ta fàfikùrú lọ́ọ̀kì àmọ́ wà kùn dáwọ́ aláàjúnú faisat manantun bakimu solata inna solata kanati alali mu'mini na kitaba maukuta. umaru lọ́fà kitaba maukuta etí ẹ máa pè látòní lọ tẹni bá tó bẹ̀ kọ́ yọjú anabini tó bá rí bẹ́ẹ̀ àjọkú wọn náà àfọlóye faruku lẹ́yìn ìgbà tó kò lọ́dọ̀ umaru ọwọ́ kan abdullahi ibn abbas òun ni wọ́n lọ ma alukurani tuju ọgbàgbọ́ ya alukurani tora àtìráyà alukurani ní sọ́ọ̀tún náàlì tí ń sàlàyé kí wọ́n gbàgbọ́ yé. wa ma anzalna al-kitaba illa litubayyina lahumul ladhi ikhtalafu fihi wàhúdà wàràmàtà nìkan omi omi nù. àgbọ̀yé alukurani wà nẹ́bí lọ́lọ́ fún àmọ́ abdullahi ibùnà abbas lójoogun ẹ̀ nítorí abdullahi ibùnà abbas lọ́jọ́ ń wọ́ọ́rì tùmọ̀ sáájà níjọ́ tí sáájà dé gbogbo sáájà rò pa àwọn ti soríire ni ipe ogun ti tán káwọn ọmọ kó gẹ̀ ní mọ̀ abdullahi ibùnà abbas ló ní a ah, súra yìí wá tún fún ànábì ni wọ́n wá ń bi abdullahi ibùnà abbas pé báwo ló ṣe tún fún ànábì ah, one thirty bí àmì ọ̀rọ̀bí wà ní ọ̀ká náà tàwábà. wọ́n ní tó bá rí bẹ́ẹ̀ ìjọ tá a bá tókù bá kú tí wọ́n bá gbókù ta takibira àkọ́kọ́ kila ma wí bẹ. alhamdulilayi lẹsin a ma ta wa haya. ọ̀n tá a bá fẹ́ parí rẹ̀ kila wí. alahumma kibirila warahamu wataja wase anse ye ati. ọlọ́wọ́ tún fún anabi ni àwọn afáàdé tírèsì ẹ̀ wọ́n náà ti dèsí péré la anabi ló lẹ́yẹ̀ lọ́jọ́ ká nábì òfun ní oyè pẹ́ni tó máa alukur'ani tú tó máa gbọ́yà alukur'ani. mọ̀sálà lè kàn kìtàbà ilà lítùbà yìí náà làwọn mọ̀ lẹ́sìn kìtàbà fòfin ìwà òdà wàrà àmàtà lẹ́kọ̀ mi omi náà. àbúrò bẹ́ẹ̀ àbúrò jara wọ́n ní kí ló dé tà funfun ní aminu lehuma wọ́n lọ sókun badar ó pàdé bàbá rẹ̀ ń bẹ̀ ọ̀tá sì ni kọgbà sílámù gèfèrí ni ọ̀tọ̀ Ọlọ́run ọ̀tọ̀ ànábì ni ó ní bó ṣe kọ jẹ́ bàbá àwọn tó òun ọbẹ orí rẹ̀ ọwọ́ abẹ orí ẹ̀ torí ìsìlámù ọwọ́ abẹ lọ́wájú ànábì á ànábì nítorí Ọlọ́run náà ló fi ṣèyí á ajẹ́ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ àmínú ànábì òsì ní sọ̀rọ̀ tí ọ̀bá rí wà ọlọ́run wa dá sí ní suratul mujadala. látẹ̀lídùn kan mọ yúmi nù nàbí láì wálé àmìlẹ̀ àkìrì. ìwà dùnà mà ní àtàlọ́ rasulahu aláwọ̀ kánú àbáhùn. ادخلوا جنات تجري من تحتها الانهار خالدين فيها رضي الله عنه ورضوا عنه اولئك حزب الله لا ان حزب الله هم المفلحون. òun lọ pàdé tógun bá dárì làlùkọ́ ni wọ́n sọ yí pé tẹ́jìdù kọ́ máa yú mi nù nàbí la ìwàlẹ̀ òmìnira akiri. àwọn tí wàá fẹ́ràn ọlọ́run. látẹ̀jìdù kọ́ máa yú mi nù nàbí la ìwàlẹ̀ òmìnira akiri ìwà dúnà mẹ́ni hàtà ah. lọ àwọ̀rọ̀ sùn làwù wàlà òkànú ah. àbáhù. ojú ni wọn fẹ́ lòlù. kódà bó bá jẹ́ bàbá wọn ni wọn ò ní ṣọ̀rẹ́ pẹ̀lú ẹ̀ wọn ò ní kọ̀ láti destroy ẹ̀ fọlọ́run ńbò ṣe yìí hùn ànábì ni a ìwọ yìí tí a bá fẹ́ ní ká yan board of trustee ìwọ ló yẹ ká fi yan sí àmàánu wọn àmínú àlẹ́hùnmá ansola kílódé wo gboyè pé màláìka lọ́wọ́ ẹ̀ wọ́n ní wọ́n jẹ ọ́sẹ̀yàwó bóyè ṣèyàwó tán ọwọ́ asúmọ́ yàrá wọn lọ́gùn jihad fi sabilillah ọba bọ́ sójú ogun ní dojú ogun wọn pa á ah, wọ́n wá pálá nábì wá ń sọ fáwọn sàábà tí wọ́n báyìí ti jagun fáwọn anábì ni ẹ lọ́wọ́ àwọn mùsùlùmí ẹ kó wọn kẹ́sì tó wọn lọ́tọ̀ anábì wá ní àmọ́ sọ́dà o màláìkà lọ́wẹ̀ làwọn sàábà wá ń wọ anábì pé màláìkà ọ̀wẹ̀ wọ́n máa ń sọ́dà lókù tí ọmọ wa wẹ̀ anábì ọ̀sọ̀ bí wọ́n ṣe ń dojú ogun báyìí tí wọ́n ra ń sọ́dà báyìí gbogbo orí rẹ̀ báyìí wá tutù fómi omi wá ń sẹ̀ ń bẹ́ẹ̀ débi irùngbọ̀n rẹ̀ báyìí wọ́n á padà sọ́dà anábì anábì níbo òun èyí wù bá doyè fásọ́là náà àwọn àdìdẹ bá tún ṣe fáàrí pé ìyẹn náà wá màláìka wẹ̀ torí àyà tó lọ́hùn ti wí fóun náà òrìta sọ́dà bẹ́ẹ̀ ní sùràtù nìsáyì nígbà tó ń sọ̀rọ̀ jihad. láyé sẹ́wí kọ́ ìdúná fi náà mú mi nínú gbèrú lè dọ́là rí wọ́n mú jà ìdúná fi sabilillah. bí amúhalì wà fún sí ìfàtọ̀lá lọ́wọ́ mú jà bí amúwálí wà ń bùsí. alàlùkọ ìdín. wà ń bùsí alàlùkọ ìdín dàrọ́jà tó wà kúlọ̀ wà dàlọ́ òlì hosnà wàfàdàlà lọ́wọ́lì mujahidina alàlẹ́ kọ́ ìdínà àjẹrọ ní àzìmọ́. lẹ́yìn atọ́lẹ̀ àwọn ẹlẹ́ẹ̀karùn-ún wọn nù ẹlẹ́ẹ̀kẹfà wọn ọ̀hún wá ní àbí. Ubay ibn Ka'b òun ni wọ́n ní ọmọ alukurani ká àwọn tó mọ alukurani ká pọ̀ nù sàbí ànábì àmọ́ ọmọ alukurani ká tó ànábì fẹ́ máa gbọ́ alukurani lọ́dọ̀ ẹlòmíì tọ́yàtọ̀ sí ikra gbogbo àwọn ará mẹ́fẹ̀ẹ̀fà yìí ni wọ́n ṣe ká ka òótó fún wọn lóye wéé fún yàn lóye lásán afọ àfọyé kíyàn ni. bí a bá ti joyè tán ìṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀ nu wọn ò ní ojú ìta kọ́ ọ̀họ́ o àdúrótì kan dáadáa kan ni bàbá wa rí lára ẹnì kọ̀ọ̀kan tí wọ́n fi wò ó sọ́wọ́ ara wọ́ọ̀dù téèyàn máa ń gbà tóyè téèyàn máa ń gbà ó wọn lọ o ibi ọgbà ti gbà á ni yóò dìtà ní ìbò tó àwọ̀dù téèyàn bá gbà nulẹ̀ yìí. nínú ilé baba sheikh adam. agamada allah bi rahmatihi. àbóyè tí wọn bá fi ọjọ́ ń bẹ́ẹ̀ ìwọ àtàwọn sàábẹ́ ní sàwáwù. oríire tó ga ni wọ́n rorò wá àpọ́nlé tó sì ga ni wọ́n ṣe fún wa nítorí wọn náà máa fi prove pé wọ́n fún mi lóye ta ló fún ọ bàbá wa ṣe yakubu ló fún mi. bí a ṣe wá fún wa léwu òun náà ní ká wá tíráyì ká náà wá pọ́n ọlọ́run lé lára wọn èèyàn máa fi dáadáa san dáadáa ni ọlọ́run ti ní káwọn ó rí dáadáa táwa ṣe lọ́jọ́ nǹkan lẹ́ẹ̀kan yìí pé ó lè lo sílọ́ọ̀ nìkan ó tún ṣe àwọn iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa tó bá ṣe òun ni ọ̀ wá ìbádà rẹ̀ ẹ̀yin náà akínú ni àgbà ni àmọ́sẹ́ dáadáa tẹ́ ẹ ṣe ló lift yẹ lọ́jọ́ wo lè ronú oyè kan wá gbogbo àwọn tí wọ́n ronú oyè kan. ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ronú oyè kan. ká ṣe dáadáa o. ká ṣe dáadáa. dáadáa kan la ṣe ká wọ́n tó fún wa. dáadáa kan la ṣe kí wọ́n tó fún wa. láfíà ìgbà tí wọ́n fún wa yìí náà. lẹ́yìn ìgbà tí wọ́n fún wa yìí náà. ká tún jẹ́ kí dáadáa wa kó lékún. ká tún wá kọ́lọ́n wọlé bàbá wa tí a wà níwájú wọn nílé bí a. kí ọlọ́run wọlé bàbá tá a wà níwájú wọn nírọ̀lẹ́ yìí. kọ́ wọlé bàbá wa àgbà. kọ́ wọlé bàbá wa àgbà. bàbá mọ̀lánà sheikh adam. Baba ṣe adam. ali alori. ali alori. Baba tó tó jẹ tó tó ta. bàbá tó tó jẹ tó tó ta. tọ́jà pé gbogbo ẹ̀dá bá ti dìrọ̀ mọ́. tọ́jà pé gbogbo ẹ̀dá bá ti dìrọ̀ mọ́ wọn. ẹran ara wọn. ẹran ara wọn. àbùnbùtán ni ibi ìwọ bá bu ń bẹ ni. ibi tí wọ́n bá rí bu ń bẹ ni. bí ẹrin erin ni. bí ẹrin erin ni. kò sí tí ò wúlò ń bẹ. kò sí tí ò wúlò ń bẹ. ibi tó ń kálukú bá ti dìmú náà ni ó sì máa fi sọ lálọ. ibi tó ń kálukú bá bu ń bẹ ni ó máa fi sọ lálọ. ọlọ́run èsì tán. bí ẹni ọlọ́run èsì tán. ọlọ́run èsì tán o ọlọ́run yìí tán. yìí máa pọ̀ sí ni. yìí máa pọ̀ sí ni. inú ọlọ́run náà látúndò kọ́tì yìí. inú ọlọ́run náà látúndò kọ́tì bẹ́ẹ̀ abá débìnì tí òtún ní màgbọ́n tún ṣe nǹkan bò mí. bẹ́ẹ̀ débìnì tí òní màgbọ́n tún ṣe nǹkan bò mí. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún bàbá sẹ́kì Adam. ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ fún bàbá sẹ́kì Adam. ọba tó ṣe bẹ́ẹ̀ fún bàbá wa sẹ́kì Adam. ọba tó ṣe bẹ́ẹ̀ fún bàbá sẹ́kì Adam tó ṣe bẹ́ẹ̀ fún ìdílé baba seki adam. tó ṣe bẹ́ẹ̀ tó ṣe bẹ́ẹ̀ fún ìdílé baba seki adam. tó wá ṣe bẹ́ẹ̀ fún ìdílé baba wa ṣe abdullahi baba wa àgbà lọ́hùn. tó wá ṣe bẹ́ẹ̀ fún ìdílé baba abdullahi baba wa àgbà lọ́hùn. ó ṣe bẹ́ẹ̀ fún ìdílé baba wa iliyasu baba wa àgbà lọ́hùn. ó ṣe bẹ́ẹ̀ fún ìdílé baba iliyasu baba wa àgbà lọ́hùn. ó fi wá sàkàn baba wa tá à ń rí lónìí. ó fi wá sàkàn baba tá à ń rí lónìí. tí wọ́n bá ń bi wa fi balẹ̀ pé alágbàǹlé. tí wa fi balẹ̀ pa alágbàǹlé ọlọ́run. ọlọ́run o wọlé àti tóbi wọlé àjẹkà rẹ. wọlé àti tóbi rẹ wọlé àjẹkà rẹ. bàbá sí adamu ọlọ́nba kẹ́ wọn. bàbá sí adamu ọlọ́nba kẹ́ wọn. ọlọ́nba gẹ̀ wọn. ọlọ́nba gẹ̀ wọn. ọlọ́nba yọ́nú sí wọn. ọlọ́nba yọ́nú sí wọn. àtàwọn. àtàwọn. àtàwọn tó bí wọn. àtàwọn tó bí wọn. àtàwọn. àtàwọn. àtàwọn àfa wọn. àtàwọn àfa wọn. àtàwọn. àtàwọn. àtàwọn àna wọn. àtàwọn àna wọn. àtàwọn. àtàwọn. àtàwọn ìyàwó wọn. àtàwọn àtàwọn. àtàwọn. àtàwọn gbólóhùn wọn. olúwa aláhùn mẹ́ta pẹ̀lú bísí. olúwa aláhùn mẹ́ta pẹ̀lú bísí mi láyọ̀ ọlọ́mọlẹ́ àdàbà wọn. bàbá wa tí a wá pètì lónìí. bàbá wa tí a wá pètì lónìí. bàbá sèw yakub. bàbá sèw yakub. ọlọ́run bá títí fún yín ṣe bọ̀ látọjọ́ tó ti pẹ́. ọlọ́run bá títí fún yín ṣe bọ̀ látọjọ́ tó ti pẹ́ àṣeyọrí kan náà tún ni tòní yìí náà. àṣeyọrí kan náà tún ni tòní yìí náà. ọlọ́run má jẹ́ ọjà pé ọ̀kan tó kù tẹ́sí láyé nì. ọlọ́run má jẹ́ ọjà pé ọ̀kan tó kù tẹ́sí láyé nì. yóò tún kù tẹ́sí tẹ́sí tẹ́sí. yóò tún kù tẹ́sí tẹ́sí tẹ́sí. ní dáadáa. ní dáadáa. gbogbo àwọn jama wa lásàlátù wa náà. gbogbo àwọn jama lásàlátù wa náà. maridiyatu maridiyatullah. maridiyatullah kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ yọnu ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀. kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ yọnu ọlọ́run bá ní ń jẹ́ bẹ́ẹ̀. àánú ọlọ́run ló kó wa jọ. àánú ọlọ́run lè kó wa jọ. ọlọ́run dákun. ọlọ́run má fi ìbínú rẹ̀ tú wa ká. má fi ìbínú rẹ̀ tú wa ká. ọlọ́run má fi ìbínú rẹ̀ tú wa ká. ọlọ́run má fi ìbínú rẹ̀ tú wa ká. gbogbo jama maridiyatu. gbogbo jama maridiyatu náà ọlọ́run má fi bínú rẹ àánú ọlọ́run ló kó wa jọ. àánú ọlọ́run lè kó wa jọ. ọlọ́run dákun má fi bínú rẹ tú wa ká. ọlọ́run dákun má fi bínú rẹ tú wa ká. ọlọ́run má fi bínú rẹ tú wa ká. ọlọ́run má fi bínú rẹ tú wa ká. jẹ́ dáadáa ó máa pọ̀ sí i. jẹ́ dáadáa ó máa pọ̀ sí i. jẹ́ orí ó máa pọ̀ sí i. kó orí ó máa pọ̀ sí i. kí alùbáríkà ó máa pọ̀ kí alùbáríkà ó máa pọ̀ sí i. gbogbo wa náà sàlátù náà. gbogbo ntọ́ lọ́wọ́ ilé wa markazi ní Ṣakí. ilé wa markazi ní Ṣakí. ọlọ́run má jẹ́ ó tú. ọlọ́run má wa. Mama wa. tí wọ́n ń tọ́jú baba wa. tí wọ́n ń tọ́jú bàbá wa. àwọn ọmọ ah, ah, ó kọ àwọn ìlágbára àti pé ni. àbẹ̀rẹ̀ àwọn lágbára àti pé ni. Mama ah, wa tí wọ́n ń tọ́jú bàbá wa. Mama wa tí wọ́n ń tọ́jú bàbá wa. dákun bá ń pè màmá. wọ́n ń pè yín. ẹni bá lẹ́tọ̀ sàdúrà á sàdúrà fún ni. ẹni bá lẹ́tọ̀ sàdúrà á sàdúrà fún ni. màmá ló jẹ́ ká máa rí bàbá báyìí. màmá ló jẹ́ ká máa rí bàbá báyìí. àwọn ni wọ́n fi bàbá lẹ́mí balẹ̀ fún wa. àwọn ni wọ́n fi bàbá lẹ́mí balẹ̀ fún wa. wọ́n bá wa tọ́jú bàbá. wọ́n bá wa tọ́jú bàbá. a rí nínú àlàáfíà wọn. a rí nínú àlàáfíà wọn. a rí nínú sẹ̀mí wọn. a rí nínú sẹ̀mí wọn. afọlọ́lọ́run bẹ àfààní ẹ̀bẹ̀. afọlọ́lọ́run bẹ àfààní rẹ̀ bẹ́ẹ̀. ọlọ́run má jẹ́ róòyà tipátipá. ọlọ́ ọlọ́run má jẹ́ ẹ̀rọ ìyá tipẹ́tipẹ́. ọlọ́run má jẹ́ ẹ̀rọ ìyá túláàsì. ọlọ́run má túláàsì. ọlọ́run tó ní bàbá ṣe ninety two years lónìí. ọlọ́run tó ní kí bàbá ṣe ninety two years lónìí. ó kú lágbára kún ó lo one thirty two tí ń jẹ́ àdàdù kọ́líbù. ó lágbára kún ó lo one thirty two tí ń jẹ́ àdàdù kọ́líbù. tí wọ́n sì máa lò pẹ̀lú àlàáfíà. tí wọ́n máa lò pẹ̀lú àlàáfíà. nítorí ninety two ò ti hàn nínú wọn éèjì wọn nísìnyí. ninety two ètí ẹnu éèjì wọn báyìí. ọlọ́run má jẹ́ kẹ́ wọn pẹ́. ọlọ́run jẹ́ á wọn pẹ́. wàá jẹ́ ká rẹ̀yìn náà pẹ́ wọ́n jẹ́ ara iná ẹ̀pẹ́. ọlọ́run bá a tọ́jú yín. ọlọ́run bá a tọ́jú yín. ju bẹ́ẹ̀ ṣe bá a tọ́jú bàbá wa lọ. ju bẹ́ẹ̀ ṣe bá a tọ́jú bàbá wa lọ. kọ́ba mú yín dání. kọ́ba mú yín dání. ju bẹ́ẹ̀ ṣe mú bàbá wa dání lọ. ju bẹ́ẹ̀ ṣe mú bàbá wa dání lọ. ọlọ́run kọ́ bá a ṣàkíyèsí yín. ọlọ́run bá a ṣàkíyèsí yín. ju bẹ́ẹ̀ ṣe òun. àbá ah, làwọn mẹlòmíì. àmọ́ owó pé ìyá ń tọ́jú bàbá. àmọ́ owó pé ìyá ń tọ́jú bàbá. ẹni tí ọba wa fi kún. ẹni tí ọba wa fi kún. bá a mú fifty thousand fún màmá. wọ́n ní mú fifty thousand fún màmá. owó pé wọ́n ń tọ́jú bàbá wa dáadáa. owó pé wọ́n ń tọ́jú bàbá wa dáadáa. gbogbo ọjọ́ tá a bá ti rí bàbá nínú wa máa ń dùn. gbogbo ọjọ́ tá a bá ti rí bàbá nínú wa máa ń dùn. tọ́ba pé wọ́n fìtínà wọn náà. tọ́ba jẹ́ pé wọ́n fìtínà wọn ni. yóò ti hàn lára wọn. yóò ti hàn lára náà tẹ́ àtẹ́ná kankan. iná àtẹ́ná kankan. fún màmá wa. fún màmá wa. gbogbo ntí jẹ́ ìdùnnú yín. gbogbo ntí jẹ́ ìdùnnú yín. fifty dákun bá ń kó fún bàbá owó owó ìtọ́jú bàbá ni. owó ìtọ́jú bàbá nu ni. gbogbo tí jádùn ni májọ kan bàjẹ́ ń bẹ̀. ọlọmọdé kan bàjẹ́ ń bẹ̀. salatul fati. salatul fati. allahumma salli ala sayyidina muhammadin fati lima. ogolokọ alaha tumi lima. sabaka nasir la kibila kibila di la surati kalmustajimi wala. ali akarum darla si. bisimilahi rahim. waduwa walo saja. mawada karobuka. وما قلى ولا لها الهائرة الأولى سوف يؤتيك ربك فتدعو ألم يجدك يتيما فعوى وأجرك دولا فعدا وأجرك عائلا فأكنا فأما اليتيما فلا تقهر وأما سائلا فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرا ووضعنا عنك أسرا الذي أنت أسرا ورفعنا لك ذكرا فإنما له العسر يسرا إنما له العسر يسرا فإذا فرقت فاصبر وإلى ربك فارغب على من صلي على سيدنا محمد الفاتح وقلب لها أتم لما سبقنا سر الأكل والأكل ولها إلى صراطك المستقيم وعلى آله أقرب العظيم ọlọ́run dúró tì í. àwọn ah, bàbá lọ́wọ́ dúró tì í. bàbá wa tí wọ́n ń sọjọ́ bí lónìí. bàbá tí wọ́n ń sọjọ́ bí lónìí. ẹja ṣe làkàdíjẹ́ akunlè yìí láàfin. káṣe làkàdíjẹ́ akunlè yìí láàfin. ọlọ́run má ṣe eléyìí láti máa fún wa. ọlọ́run má ṣe eléyìí láti máa fún wa. làkàdíjẹ́ akunlè sọ́ọ́lù mẹ́ta. àfisùn náà yóò máa ní tọ́ àfisùn náà yóò kọ̀ فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العالمين بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم ريلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أتاهم من جوع وآمنهم من خوف baba se ke adam lẹ́ẹ̀kan sí. baba se adam lẹ́ẹ̀kan sí. wúlò aláwọ pẹ̀lú bisimilá. wúlò aláwọ pẹ̀lú bisimilá alamula de bá wọn. àmín. pé baba wa tí wọ́n ń sọjọ́ bí lónìí. àbá tí wọ́n ń sọjọ́ bí lónìí. àzàrí owó kéèkì. àzàrí owó kéèkì. tààrà. tààrà dakọ ta ẹlẹmọtọ bá lákàtì bàbá fún mi ẹ bá four hundred thousand sákàtì bàbá. wọ́n ní ká four hundred thousand sí àkáǹtì bàbá. kọ́ máa jẹ́ owó kéèkì. kọ́ máa jẹ́ owó kéèkì. ọlọ́mọ sá jẹ́ bàbá sọ pọ̀lọpọ̀ ọdún láàyè. ọlọ́mọ jẹ́ àbọ̀sọ̀ pọ̀lọpọ̀ ọdún láàyè. subahana rabbi karabi sati amaya ti fún mi. wọlé bàbá mọ̀nàbárò kìá ìlàyé bàbá wílé òmùra ń wá wílé kàmáli biridiwani wàhábì àti dàwàmà. bíríkì tọ́yì bírí àdàlì máa. ẹ dákun ẹ já farabalẹ̀ bàbá ò tí ì lọ ẹ já farabalẹ̀ ẹ dákun torí tọ́ lọ. báwo balẹ̀ ká èrè ya. báwo yìí ṣe ta ẹ̀ ọ́ da báyìí ẹ dákun torí ọ lọ. ayílàlá wàhálà. ẹ dákun torí tọ́ lọ ẹja farabalẹ̀ mabọ lọ. lakadija kuli ilaafi naha toyina salati fatiha adiya tuminna ilaaru yi mawlana ase sulemanu faruk alimisikiru min laaro di yalaw ta. ẹja kun ẹja farabalẹ̀ baba o ti lọ baba o ti lọ baba o lọ ẹja kun ẹja farabalẹ̀ nítorí ta ne mahama. ẹja farabalẹ̀.